you are my father, Baba Meskaya, to give me an opportunity to come to this platform today. Baba, Daddy, ìgbà ọdún kan ìgbà ọdún ọdún kan ni sà. Daddy, you shall God live longer. You, Thank you, sir, Baba. God kó gbogbo yín, Daddy. We appreciate you so much, sir. We love you, sir. gbogbo wa ó dìde kakẹ́ aleluya ńlá fún ọlọ́run àwọn ogun ọlọ́run tó ní gbogbo ipá àti agbára oyọyọyọyọyọyọ. atakọrin o àtọ́sà o. choir the usher. gbogbo wọn ìjà dìde àkẹ́ lóyà kan àwọn àbúrẹ́ sí ké ògo ògo ọyọyọyọyọyọyọ. glory glory. kò sókè kó ké ògo ògo ògo ògo fún Òṣogbo. glory glory glory glory glory glory. ọ̀yà go, go, go, go, go, go. glory glory glory glory glory glory glory. amen. amen. And now, sí ikọ̀ Ọlọ́run. stretch your hand towards the man of God. wòlíì àti àlùfáà àtàjìnrere Ọlágunjú. prophet and pastor Ọlágunjú. àti ọmọ. himself and the children and the wife and all the co-workers in the vineyard that he be surrounded by the fire of the Lord no evil power should overcome him bí ọba gbà dáadáa gbogbo tó ti if you don't pray hard for him. ọwọ́ ẹ shall be taken back from you. raise your voice like thunder. let your voice go up like thunder. oyoyoyoyoyoyoyoyo. shall we pray. father in the name of jesus holy ghost. Lord, we pray. agbára kí agbára ní kò ní borí aya kò ní borí ọmọ kò ní borí iṣẹ́ ìránṣẹ́ kò ní borí àwọn ọmọ ẹ̀yìn yín ẹ ò ríṣẹ́ ìṣèdọ́jọ́ gbó babájídé ṣe ní ọjọ́ gbó bàbá bàbá wa ọlọ́wọ́rẹ́ ṣe ní gbó ẹ ríṣẹ́ ìṣèdọ́jọ́ gbó ẹ ní sọ ẹsẹ̀ nù ẹ ní sọ wọ́nù ẹ ní sọ ojú nù ojú òsì ní tì í. ẹni ní ní ogun ìran ogun ìdílé ogun ẹbí ogun ilé aya ogun ọrẹ ogun alájọgbà àwẹ̀ gbàdúrà kò ní borí yín sá amen amen orúkọ Jésù àmín Ọlọ́run àwọn bàbá yín kó dúró tì í amen ẹ sàmì dáadáa o amen Ọlọ́run baba yín kó dúró tì í amen. kọjá irinṣẹ́ ìṣèjú báyìí lọ. amen. àánú ọmọ pọ̀ sí látò. amen. orí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí látò. amen. ìwàlá ayé rẹ̀ yóò mọ̀ pọ̀ sí látò. amen. ojú kò sì ní tì í. amen. gbogbo ibi tó ní kí ọ̀nà ó ṣí. amen. gbogbo ibi ẹ gbogbo jọ́dánì kan gbẹ níwájú yín. amen. bẹ́ẹ̀ ni yóò rí. amen. ògo ni fọlá lókè àrùn hallelujah. ẹ ní fi ṣe. amen. ẹ ní fẹ́ ṣe. amen ọkọ̀ iṣẹ́ ìránṣẹ́ yín bó bá rìn lọ́sàn-án tó rìn láàárọ̀ tó rìn lóru ayé ò dànù. Amen. ọkàn yóò sì balẹ̀. Amen. àwùjọ délé ògo. Amen. Jésù Olúwa wa. Amen. bàbá alágójú ní orúkọ Olúwa Ọlọ́run àwọn bàbá wa nínú ìjọ yìí lónìí ó ti dàṣẹ ó ti di ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ àwọn wòlíì thank you. Thank you. pásítọ̀ kọrúkọ wọn sílẹ̀ wọ́n ti di ọ̀kan nínú ìgbìmọ̀ àwọn wòlíì bẹ́ẹ̀ ni ìkejì ni pé regional evangelist Agége Akili kí wọ́n kọrúkọ wọn sí ọ̀nà thank you sir. Praise the Lord. Hallelujah. For sókè nígbà mẹ́ta. Jump three times. Pastor Babalagunju, Wòlíọ̀lágunju. Praise the Lord. Ẹ̀yin I do lọ́wọ́ Ọlọ́run. We give glory to God.